náà di rẹ̀ ọgbọ̀n yẹ́dẹ́yẹ́dẹ́ látòkè délẹ̀ kọ̀kálẹ̀ kan kọ̀kálẹ̀ méjì ló fi wá mú ọ̀rọ̀ jáde bí àfa ńlá ni Ibn Hajar al-Asqalani rahimahullah rahmatawasa bó ti sọ síwájú àwọn kan ti ẹ̀sọ́ tẹ́lẹ̀ ní wípé rárá àhàdísì wà nínú musnad imam Muhammad tó jẹ́ pé mọ̀dùáàtì ni àgbélẹ̀rọ ni fabrication ni ọgbọ̀n yẹbẹyẹbẹ ó ṣe tíra zabu and ahmed ìgbọ́n eruku dọ̀tí tí wọ́n fẹ́ fi yí ahmed lára ìgbọ́n dànù ìpè hadith tó jẹ́ mọ́ ọ̀dọ̀ art àgbélẹ̀rọ kò sí mbẹ̀ òun ṣèyàn but àwọn eléyìí ò tiẹ̀ sọ wípé bóyá hadith kan bẹ tó jẹ́ ohun táwọn sọ ni wípé kìí tiẹ̀ ṣe kìí sóhun ló ṣe subhanallah ni sheikh muhammad nasiruddin albani ọgbọ́n àwọn ọ̀rọ̀ yẹ́bẹ́yẹ́bẹ́yẹ́bẹ́ wá jáde pẹ̀lú dẹ́bù anna ahmed tiẹ̀ nínú kádàrà ọba adẹ́dọ̀ allah subhanahu wa ta'ala ìgbà tí tíra yóò fi jáde sheikh abdulaziz mumba ti jáde láyé tọ́lásìkò tó gbà àti bí baba ṣe gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ àwọn èèyàn báyìí wọn irú wọn kò wọ́pọ̀ lórílẹ̀ àwọn tó jẹ́ pé kí ni gbogbo àsìkò wọn wọ́n jù ú lẹ̀ láti gbọn ìdọ̀tí táwọn èèyàn bá fẹ́ kó sínú súnà súnà tí ò lábà irú wọn wọ́pọ̀ lórílẹ̀ gbogbo ògbà Allah subhanahu wa ta'ala ẹ̀kọ̀ọ̀kan ní máa ń farú wọn yọ báyìí lọ́kọ̀ọ̀kan léjèèjì láti ṣe kí ni láti dá nǹkan padà sí bó ṣe rí nípìnlẹ̀ ló fi jẹ́ wípé àìsí láyé wọn mọ́ bẹ́lá àdánwò ńlá lọ́jọ́ fún àlùmọ̀ yìí láti gbàyàn làwọn olúkálukú ti máa ta pẹpẹ já sọ̀rọ̀ ṣé ń tọ́jẹ́ yìí wọn ò ní wọn ò ní mọ̀hálù fún wọn ò ní credentials láti dá fún wọn ò ní irinṣẹ́ lọ́wọ́ láti sọ olúkálukú kan sọ tiẹ̀ ìmọ̀ ọfẹ hàn tàbí ọ̀fẹ́ kàn fẹ́ gbéra rẹ̀ sípò tí ó sì na ikú àwọn afá báyìí aburú ńlá ni pàápàá jùlọ àwọn afá tí wọ́n jẹ́ afá sunna naam sayidina ma'az bin jabal ọwọ́ àtẹ̀síwájú ó ní àlà ẹ tẹ́tí sí kẹ́ ẹ gbọ́ o wa inna rafa'ahu ìka ìmọ̀ bóò ní ìmọ̀ọ́sẹ́ máa ń kándẹ̀ zahabu ahli àwọn onímọ̀ tí wọ́n bá ti kú nílẹ̀ ìmọ̀ọ́mà lọ́nlẹ̀ ni lótọ́rí pé kí ni nígbà tó bá ti di wípé nǹkan fẹ́ dojúrú àwọn tí wọ́n ṣàlàyé rẹ̀ yékéyéké tí wọ́n gbé jáde pé ìgbẹ́ni ọ̀nà ni wọ́n fẹ́ rí lórílẹ̀ mọ̀rẹ́tí ọ̀kan náà ọmọ ìyá wa tí odi pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń jáde lónìí a sheik mo ní làwọn ní aburú ti kàlù fìtínà ti dé torí wípé àwọn tí wọn ò sí ń bì kankan wọn fẹ́ máa tẹsẹ̀ bọ́ bàtà tó jẹsẹ̀ wọn lọ nísìn a ṣe bá rí mọ́sálẹ̀ ìlú yìí náà ló ti ṣẹlẹ̀ ọ̀tá Islam ọmọ yìí pé nìkọ́ọ̀bù ara ẹ̀sìn Islam kásẹ̀ tó má sọ wípé orí bíbò ká Islam kò rújú nínú umma yìí tí ó kàn tó tí ikhtilaf wà lórí ẹ̀ pé àyàn ni àbí súnà tó yẹ kí obìnrin mùsùlùmí ó ṣe kò dẹ̀ rújú máa fa sọ èyí tó dáa jù ó pé nítorí kájókòó lé láti bá a di ọ̀tẹ́láàt ìrúpọ̀ mára tí ó fa fìtínà tí ó fa wá ló dáa jù kò sí afa kan tí ó sọ wípé ojú bíbò sínú ẹ̀sìn Islam dípò pé wọ́n ti wá sọ wípé orí bíbò gan kìí sara rẹ̀ àṣà alárúbáwá ni subhanallah. ṣùgbọ́n ṣáà mọ̀ yí pé ilé ìmọ̀ kì í ṣe tá à ń jogún bí à ń jogún aṣọ bí à ń jogún bàtà bí à ń jogún mọ́tò rárá ntẹ́yìn máa jókòó kọ́ ni òfìjẹ́ wípé kí ni àfikún àkíyèsí wa sígbà náà wípé àwọn wo là fà kí ni mà kí ni tá à ń pè ní mà àwọn wo là fà àwọn èèyàn pọ̀ torí pé wọ́n gbọ́ wọ́n lè ka lárúbáwá ìwé àwọn Yahud qatalahumullah tí wọ́n kọ sí èdè Lárúbáwá wọ́n kà wọ́n dẹ̀ máa sọ bí ẹ̀ ń sẹ̀sìn ó ti ṣáájú ńlu yìí rí nílùú yìí wọ́n ní wọ́n ń ṣe káyókáyó iná ọlọ́run ìjó ni wọ́n bá jó ni èké ló ṣe kí ni àròsọ ọ̀rọ̀ àlá àlọ́ tí ò sí Islam bẹ́ẹ̀ Nàìjíríà nìkan ni wọ́n ti ń ṣe pẹ̀lú gbogbo àwọn nǹkan tọrọ mọ́ but alhamdulillah nínú kí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala àtọ̀lá rẹ̀ ti sáwà ìgbà yẹ́bẹ́yẹ́bẹ́ láti ṣàtúnṣe tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn tí ń ṣe kan mọ̀ yìí pé ìdí kíni ìdí irọ́ làwọn ń tẹ̀bà tì kò sí lára rẹ̀ àbí kí sáà sí pé wọ́n sọ ànábì tí ń kalẹ̀ fún yàtọ̀ sí Muhammad sallallahu alayhi wa sallam tó náà wọn bá rán sí gbogbo ẹ̀dá kó tó di kó kásẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ ni ọmọdé tí ọ̀dà ń kàn mọ̀ ọmọ kékeré tọ́wọ́ ara sọ bàbá rẹ̀ tọ́jà gbádá àbí súbàtà tọ́jà ẹsẹ̀ rẹ̀ lọ torí nítorí pé wọ́n ti pín kan òun ọwọ́ àtẹsẹ̀ bọ́ ọgbàgbádá wọ kí ni ẹsẹ̀lẹ̀ yóò ṣubú torí tasutasu bàṣubàṣu ní ọmọ rẹ̀ bó ṣe rí ganu bẹ́ẹ̀ lọ gọ̀ọ̀rọ̀ ti ń ṣẹlẹ̀ imam ni ńlá yìí rọ̀dẹ́lá anhu ló fi sọ yìí pé wa iyyakum ọ̀dọ̀wọ́ yín ẹ̀ ṣọ́ra o wàlbídàì àtàdàwọn àdádálẹ̀ wọ̀tẹ́bẹ̀dù ìmọ̀ gbé nǹkan tí ò sí nínú ẹ̀sìn tẹ́lẹ̀ àìdá kìí ṣe bí wọ́n ṣe ṣe ni káwa máa mú wa lágbéyà a tún lè mú wa báyìí pẹ̀lú ẹ̀rí o pẹ̀lú ẹ̀rí o tí ò sẹ́rìí wàá tún lè mú wá báyìí tọ́ ọ bá ara tún lè mú wá báyìí tí ì sì pé pẹ̀lẹ́ rì tàbí ìtọ̀nà nínú sunna òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ètò ń túmọ̀ sí ni wípé lisanul hal wa huwa asdaqu minal maqal lisanul action kí ni wọ́n sọ wọ́n ní ó oh, speaks louder than words nítorí sọ ni pé a ah, òjíṣẹ́ ńlá ọ̀gbọ́yé tó ni èyí ò ní pé báwọn míì ti máa dọ́gbọ́n sọ yí pé bó bá jẹ́ pọ́ wà láyé ní ìsìn ni òun náà ó change àwọn nǹkan kan ọ̀rọ̀ burúkú ni èyí ni wípé ntọ́sọ̀hún o kò múlẹ̀ mọ́ subhanallah wọ́tẹ́nẹ́tọ̀ ntí yẹ sára rẹ̀ káwá máa dì mọ́ wọ́n wá sọ ni wa aleikum ọ̀dọ̀ wọ̀nyí bi amrikum la aqiq atiq bí ọ̀rọ̀ yín ṣe wá nípìlẹ̀ tọmọ kangakanga tó jẹ́ pé òun ni sàtífíkẹ́ẹ̀tì àlìjẹ́nà òun ni kẹ́ẹ̀dúólé lórí o àti mú àpèjúwe wa àwọn kan jáde wa láyé àwọn tábìrin wọ́n ní al'amru onofu ọlọ́run ọmọ nǹkan kó tó ṣẹlẹ̀ wípé tó bá mọ̀ ni bó o ní tí ọ̀fẹ́ ó ṣe ṣẹ subhanallah ṣẹ̀ǹṣẹ̀lá ti ṣe pàníyà wọ́n fẹ́ fìyàn sọ pé kò sí ti ń jẹ́ kádàrà but alhamdulillah àwọn sàbẹ̀ṣùkù kí ló jíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ nípa wọn ó ní wa ashabi amanatu li ummati àwọn sàbẹ̀ mi lọ́lọ́run ọba fi kó ọmọ mi ló ń fi ń ló ń fi dáàbò bo umani fayidà dáàbà asuhabi táwọn mi tí wọ́n bá kásẹ̀ ńlẹ̀ atat ummati matu adun alikawa ni ọlọ́run ọba yọ ṣẹlẹ̀ lórí àwọn umani kíni alikawa ni ọ̀hún bídàì àdádálẹ̀ oríṣiríṣi ah, ọ̀yẹ̀kẹ́lẹ́ náà wà ń bẹ̀ ara rẹ̀ lélẹ́yìn náà ẹ̀jẹ̀ á mú báyìí lóríṣiríṣi. wọ́n bá máa ṣẹlẹ̀ olúkálukú ọba máa gbẹ́fẹ̀ inú rẹ̀ wá lúrú ọba àdàpọ̀ máa ṣàpà nǹkan ò ní rí bó ṣe yẹ kó rí mọ́ tó dẹ̀ jẹ́ wípé kí ni àpọ́nlé ẹ̀yẹ iyì àgbéga tó ń bẹ fún ọmọ yìí lórí kí ni lórí pé kí ọmọ yìí dúró lórí ẹ̀sìn bọ́lá wọn bá sì fi hàn jìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sàábẹ̀ wọn ń pè àkíyèsí ẹ padà sípìlẹ̀ o bó ṣe rí o. ọ̀rọ̀ kejì kọ́lá Huzaifa bin Yaman Huzaifa bin Yaman tí wọ́n máa ń fi júwe rẹ̀ ni wípé sọ́ọ́hìbù sírì nàbí òun ni ẹni tí àṣírí tó jìṣẹ́ náà sáà sẹ́là ń fi ilẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ látara pé kíni ó dáko àwọn kan òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní àwọn mùnàfìkì lélẹ́yìí wọ́n lè máa kírun wọ́n lè máa gba àwẹ̀ wọ́n lè máa yọ zaka wọ́n lè máa lọ hajj mùnàfìkì ni wọ́n ọ fún. débi wípé ẹni rẹ́ni sàbẹ̀ ńlá alfarok òpìyà láàrin irọ́ àtòdodo ẹni tó jẹ́ pé àwọn àṣetọ́ nìkan ọmọ ń yẹra fún níbi tó bá wà tani Umar bin al-Khattab radiyallahu anhu ọlọsọdọ rẹ̀ ó ní dákun sẹ́mi ìsínú àwọn tó jíṣẹ́ ńlá sọ pé mùnàfíkì ni mi subhanallah ọ̀fẹ́ ya rẹ̀ wò tí mo bá wà ń bẹ̀ kí n tètè tí n bá ń ṣe tí mo bá fi wà ń bẹ̀ kí n tètè ju ọ̀rẹ́ lẹ̀ kọ̀tẹ́ pélé wípé àwa ti ju lọ lá bí ṣe sí ṣe kí ni radiyallahu anhu ó ní kullu ibadati gbogbo ìjọsìn kí ni ìjọsìn gbogbo ìgbésí ayé mùsùlùmí ìjọsìn kí ni túmọ̀ ìjọsìn ó ní wípé ọba adẹ́dà gbogbo ntọ́ba bá fẹ́ ṣe ó nípa ó ló ní òfin bó ṣe ṣe níta níjọsìn pé ntọ́ ọba fẹ́ ṣe nígbèsè ayé rẹ̀ ọkàn ṣe bó ṣe wọ̀ kí n lọ tẹ̀lé ṣé ojú ọ̀nà bọ́lọ́hún ọba ṣe ni ò ṣe ni àbí fẹ̀mí. ìjọsìn ò ní wípé gbogbo ntọ́ ọba ṣe o bọ́ọ̀ba adẹ́dà ṣe fi irun òjìṣẹ́ lọ́sàá sọ́là ń pé kò ṣe ni èyí ò ní ìjọsìn ìjọsìn kan mọ́ lórí wípé à ń kírun wákàtí márùn-ún à ń gbààwẹ̀ à ń yọ zàká à ń lọ ájì tọ́ra lè máa ṣe gbogbo eléyìí ká ṣe nǹkan míì tí ó dẹ̀ gbogbo ẹ̀ o masalan ah ọ̀fẹ́ múlẹ̀ tani tani tani wọ́n fẹ́ ká bẹ́ múlẹ̀ Allah subhanahu wa ta'ala nítorí kíni òun ló lágbára òun ló dáyé òun ló dá òun gbogbo kápá gbogbo nǹkan ọwọ́ rẹ̀ ló wà òun nìkan lọ́ba tó jẹ́ pé tó mú ọ kò lè gbà ọ́ lẹ̀ tó bá tú lẹ̀ kò lè mú ọ Allah subhanahu wa ta'ala sáwọn tó jẹ́ wípé wọ́n wà nípò ọlá lánàá ó dè ní wọ́n ń kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí wọn lọ́wọ́ tí wọ́n tó jẹ́ wípé láti inú ilé ọlá ẹ̀wọ̀n ni wọ́n ń padà sí sáwọn wọ̀nyí ò lè yẹn gbọ́kànlé pé wọ́n gbà yẹn là kálá alifukálá ọba tó lè gbà nílà tó jẹ́ pé tiẹ̀ ló yẹ ká tẹ̀lé onítàní Allah subhanahu wa ta'ala téèyàn bá ti wà nípò ọlá tí ènìyàn tẹ̀lé tọrọ yẹn fi dà bí wọ́n ṣe dáhùn pẹ̀lú kíni pẹ̀lú adlu wal ihsan ìmọ̀ ṣe déédéé pẹ̀lú pò torí pé kíni àdánwò ní pò gbogbo kò tí ì bàjẹ́ ìmọ̀ ni ọrọ̀ ni ọlá ni gbogbo bí tí ì bá àdánwò ni tọ́lọ́n bá kẹ́ ọ pẹ̀lú pé gbogbo ayé ń sọ pé àfọ̀hún àfọ̀hún àfọ̀hún o lè má jẹ torí owó o lè má jẹ torí wọ́n ọkàn lè kẹ́ ọ pẹ̀lú pé kí ni wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ kí ni kó o ṣe tẹ̀lé òdodo ṣe adùlù kó fi jẹ́ wípé látara pé wọ́n gba tiẹ̀ hùn wọ́n fi dódòdó mà nítorí lè fi ṣe nù ló fi jẹ́ pé tíyàn bá ti wà nípò ọlá kí ni kó fi tún ṣe kó má jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ tòun ọ̀rẹ́ kí wọ́n rí bi sásí lábẹ́ òun ṣèbàjẹ́ kí wọ́n dẹ̀ má jẹ́ kí ẹni tí wọ́n bá kó àwọn tí wọ́n jọ ta òun kí wọ́n jákàmùnà wípé a eléyìí àwọn Yahud ọ̀tá ọlọ́run ọba ni wọ́n wọn ò rí ibi sásí kọ́kàn àwọn balẹ̀ sí abáàbí tó abẹ́ ààbò òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kí ló dẹ̀ sọ nígbà tí arábìnrin abiyì kan tó di wípé ó kó sínú àṣìṣe kó jalè nílùú Madina àwọn sábẹ́ wọn wípé ah kò yẹ kí wọ́n gélé yìí lọ́wọ́ o torí bó ṣe rí o kí ló jíṣẹ́ náà sọ́lá àṣọ làǹsọ ó ní ah ẹ fẹ́ rẹ̀ bu déédéé tọ́lọ́wọ́n ọba ní káfí lọ́lẹ̀ tọ́ba ṣe pé Fatima ọmọ mi ni aleyhi salam bó ṣe bàbàrà tó bó ṣe bí mo ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó torí pé ni? òjíṣẹ́ ńlá sàlàlá sálàm ó ní bàbá ó ní ìyá ó ń lẹ̀gbọ́n ó ń làbúrò rẹ̀ látara pé kíni kò sẹ́gbọ́n mọ́ gbogbo wọn ti lọ kò ní ọmọ àyà kankan gbogbo wọn ti ṣáájú lọ ìfẹ́ fi mú mú báwọn kò sí yàmá àwọn tí obìnrin tó bá fẹ́ ní bùkátà yìí pé nǹkan kan ṣẹlẹ̀ nílé ọkọ àwọn tí máa fọ̀rọ̀ lọ tó wọn kọ̀ fọ̀rọ̀ lẹ́nu débi pé òjíṣẹ́ náà nínú òkì tí wọ́n máa kí Fatima òní pé ìyá bàbá rẹ̀ látara pé kí ni òjíṣẹ́ náà sàlà ń wá lọ ọwọ́ à ń bora aṣọ tó tó fi bora tó ní kó bo òkè ìsàlẹ̀ ọmọ tó ní kó bo ìsàlẹ̀ òkè ọmọ wọn wá ń struggle òjíṣẹ́ náà sáà sílá ní amúṣòro ọmọ mi ni ọ ìyá mi ni ọ èyí wípé bí mo ṣe free pẹ̀lú ẹni tó bí mi lọ́mọ tàbí bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ ní a fi ń pè ní ìyá bàbá rẹ̀ òdàlà àná òjíṣẹ́ náà sílá sílá ní bọ́n sòun ló ṣẹ̀ sófin tó ní sí pé ká gé lọ́wọ́ àní spare rẹ̀ àní yọọlẹ̀ bí adúlù ṣe jẹ́nu ló fi jẹ́ pé olúkálukú ọmọ páyà wípé kí ni òfin ọlọ́run ọbẹ̀ yìí ṣe ń ta kọlù ní gbogbo bi n tí jẹ́ káwùjọ yẹn jù ṣùgbọ́n káwọn kan wò wípé rárá táwọn bá ti ṣe kò sẹ́ni tí ó mú wa orí kú ni kí ni máa bí n tí máa bí ni wípé tí ọba sí ń bẹ̀ máa ń kọ́ kò sá lágbára mọ́ ọ̀ya ẹ̀dẹ̀ ń pápá ẹ̀dẹ̀ ń kúkú tó ń bínú. ló fi jẹ́ pé gbogbo nǹkan ìbáàdà ni láyé mùsùlùmí a gbọ́dọ̀ ṣe bọ́lọ́hùn ọba ṣe fẹ́ kìí ṣe bá a ṣe fẹ́ a gbọ́dọ̀ fi jọ ti òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní sayyidina Uzaifa radiyallahu anhu tí wọ́n sọ fún wa yìí pé kullu ibadati. لم يتعبد بها أصحاب رسول الله صلى الله عليه وآله وسلم فلا تتعبدوا بها gbogbo nǹkan téèyàn bá fi sin lọ́hùn táwọn ẹni síwájú àwọn sàbí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá wọ́n sọ pé nǹkan yìí o àwọn ń fi ń sin lọ́hùn ni o ààrin nínú àkọọ́lẹ̀ wípé wọ́n ń fi nǹkan bẹ́ẹ̀ sin lọ́hùn kí ló sọ ó ní fala tata'abbadu biha ẹ̀yin náà má fi sin lọ. fa innal awwala lam yada' lil-akhir maqala torí nínú báàsì sin lọ́wọ́ ọba àwọn ẹni àkọ́kọ́ wọn ò fi nǹkan kálẹ̀ fún àwọn ẹni ìgbẹ̀yìn o kí ló ń tú allah subhanahu wa ta'ala ni ma faratna fil kitab min shay'in àfi nǹkan kan lẹ̀ nínú tíra yìí láì ṣàlàyé kò sí nǹkan kan tó jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám ò tí ì sọ fún wa pé bá a ṣe ṣe nì kò sí àlàyé bá a ṣe lògbésí ayé tá a fi jèrè níwájú ọba adédànjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama tí òjíṣẹ́ àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám ò ti kọ́ ní kéwé níwájú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlám nítorí náà ẹ pààyà ọlọ́run ọba o yà máa ṣe ẹ̀yin tẹ́ ń ka kùránì ẹ̀yin ní kùránì ẹ̀sọ́ ẹ̀sọ́ bẹ́ẹ̀ ṣe kà ẹ̀sọ́ bẹ́ẹ̀ ṣe Umar radiyallahu anhu ń sọ pé alukur'an hamalat kur'an kò sọ́nà téèyàn ò lè tu sí ṣùgbọ́n ọ̀nà kan ṣoṣo tó yanjú oníkẹ́ni ọ̀nà tí súnà fi tù bá a ṣe gbàǹkì lọ́dọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàn bá a ni ló fi jẹ́ pé táwọn sàábé bá sọ pé minsunna nínú ọ̀nà tá a gbà lo Quran tá a gbà tu tá a gbà kà á òní báyìí bá a ṣe gbọ́ yé ni sunna ni ọ pàtàkì nínú gbogbo ìgbà káàmà tí eléyìí khudu tariqa man kana qablakum nítorí náà ojú ọ̀nà àwọn tí wọ́n ṣáájú yín ní ti dáadáa báyìí ojú ọ̀nà wọn ni kẹ́ ẹ tẹ̀lé torí kíni torí kẹ́ ẹ má bàa ṣìnà kọ́lá má jà ṣìnà. وقال عبد الله بن مسعود سيدنا عبد الله بن kíni tani ọ̀kan nínú nǹkan tó jíṣẹ́ náà sàásánà sọ nípa rẹ̀ ọwọ́ ní mọ́ṣáláṣí ń jọ́ka òjíṣẹ́ náà sàásánà àwọn sàbí wà ń bẹ ọba múná tó bá ti ka sura lọ rẹpẹtẹ kó tó lọ sí ruku yóò bá tẹ́wọ́ yóò bá bẹlọn bẹlọn bẹlọn bẹlọn bẹlọn pẹ̀lú gbogbo ntọ́ka tó bá tún di aka ẹlẹ́ẹ̀kejì tọ́ka ntí ó kàtà lẹ́yìn fatia yóò tún tẹ́wọ́ yóò bẹlọn bẹlọn bẹlọn bẹlọn bẹlọn gbàtọ́ wá ṣe tán òjíṣẹ́ náà sàlàsàlàm ni ẹni tó bá ka Qur'an bọ́lọ́hún ọba ṣe fẹ́ kó tẹ̀lé bí ibnu abdu ibnu umme abdu ọkọ̀ tí wọ́n máa pè ibnu umme abdu bí abdullahi ibn mas'ud ọ̀dàlá ànuma bó ṣe ń ka yìí nínú àwọn sàábí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àáfàá ni kọ́lá kí ló sọ man kana ẹni tó bá fẹ́ gbégbèsè tó bá fẹ́ ṣe nǹkan fọlìyẹsítẹ́nà bímọ kọjúmọ́ta àwọn tí wọ́n ti lọ lórí dáadáa àwọn ẹni rẹ̀ ni àwọn sàbí òjíṣẹ́ náà sàlàlọ́ sálám ojú pọ̀nà tiwọn ni kó tẹ̀lé ìgbésẹ̀ ẹ̀rú tiwọn ni kó gbé àwọn wo ni ó wá ń tọ́jú wọn ulaika ashabu muhammad sallallahu alayhi wa sallam àwọn yòó ni àwọn ni àwọn àrólé sàábé àwọn tí wọn bójìṣẹ́ lọ́sọ̀ àṣàlám tí wọ́n bá lò gbà kánú khayra khiyara hadil umma àwọn ni àṣàyàn umma yìí wà abarru abarruha quluban àwọn lọ́kàn wọn yẹn jújù ọkàn wọn dáa jù wà á lọ́kọ̀ọ̀hún ilman àwọn ni ìmọ̀ wọn jinlẹ̀ jù àwọn a máa jinlẹ̀ àgbọ́yé wọn ni máa jinlẹ̀ wà á kọ́lùhùn takallufan ká máa gbé ọ̀rọ̀ kọjá abi tó yẹ tàbí ká má gbé tó ká máa fi ọ̀rọ̀ níbi ò kò wọ́pọ̀ nínú ìṣesí wọn qawmun àwọn àjọ ni wọ́n ikhtarahumullahu li suhbati nabiyyihi ọlọ́run ọba máa máa fà wọ́n yọ ni láti jẹ́ kí wọ́n jẹ́ sàábé fún ànábì rẹ̀ sallallahu alayhi wa alihi wa sallam torí pé kí ni kí wọ́n wà naqli dinihi láti fi gba ẹ̀sìn wọn fún wa káfílẹ̀ bá gbẹ́sìn fatashabbahu bí akhlaqihim wa tara'iqihim ìṣesí wọn ni kẹ́ ẹ fi ṣàríkọ́ṣe ojúpọ̀nà wọn ni kẹ́ ẹ tọ̀ fahum kanu ala huda ala huda al-mustaqim àwọn ni wọ́n wà ní ojú mọ̀nà tó tọ́ téèyàn fi rálì jẹ́nà wọ̀ tí ò ní gùn ojúpọ̀nà wọn nìkan olóyanjú ìtún máa sọ pé ittabi'u ẹ máa tẹ̀lé ipasẹ̀ ọ̀nà báwọn sàábí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam bí wọ́n ṣe gbà á ní sísẹ̀ ń tẹ̀lé pẹ̀lú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wala tabtadi'u ẹ má dá nǹkan míì lẹ̀ lórí ẹ̀sìn tó yapa sí tiwọn torí pé kí ni fọkọ́dí kò fi tu ah, ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ ṣe mọ́ gbogbo ẹ ti tó fún yín ó ti wà ńlẹ̀ tẹ́tẹ̀lé kì í ṣe pé ẹ tún nídìí láti gbé nǹkan rọ lára ẹ lè gbélé ẹ̀rọ nǹkan kan ó ti wà ńlẹ̀ fún un ó sọ pé alaykum bil amril atiq ọ̀dọ̀wọ́ yín ẹ mú ọ̀rọ̀ ní bó ṣe wà nípìlẹ̀ tó jẹ́ pé òun lójú ọ̀nà tí ó kò ń yọ kúrò nínú náà kọ́láwọn yà wá yánà rẹ̀. náà ọ̀rọ̀ kẹ́rin kọ́lá Abdullahi ibn Umar man huwa Abdullahi ibn Umar radiyallahu anhuma taala Abdullahi ibn Umar ní ṣókí ọmọ akin ọmọ akin. olùpáyà ọlọ́run ọba ọmọ olùpáyà ọlọ́run ọba ọmọ sayidina Umar rudala ali àwọn afaani àbẹ̀dùhùn wọ́n azhadùhùn kò sẹ́ni tó sin lọ́run ọba tó nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ na sàásàlà kò sẹ́ni tó yẹra fáyé tù ka taraba yìí bí rẹ̀ tó wọn tó nínú wọn débi wípé. nígbà tí Sayyidina Umar radiyallahu anhu tó ní kí wọ́n yan àwọn èèyàn tí tọ́ pẹ̀lú bí wọ́n ṣe gún òun yìí n tó hàn sóhun jù náà ni pé ah ọlọ́jọ́ lè tara rẹ̀ dé ẹ̀yìn àwọn èèyàn tí ẹ jíròrò lé lórí tí mi bá sí ń bẹ̀ mọ́ ẹni tí ó jẹ́ khalifa lẹ́yìn ó ní kí wọ́n yọ Abdullahi kó torí tí wọ́n bá fa Abdullahi sí o lè win gbogbo qualification tí ó fi win lónìí kọ́mọ́ bá di kíni kọ́mọ́ bá di bí ogún pé ó kú òun bẹ̀ tán ọmọ rẹ̀ náà tún bọ́ bẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọkọ̀ àdé rẹ̀ ó ní tani wọ́ná sójìṣẹ́ ńlá ọmọ ni ó ní Abdullah ó ní Abdullahi ni ó ní tó bá pé Abdullahi ni olóòótọ́ aṣọ rẹ̀ ṣòkòtò rẹ̀ kò gbọ́dọ̀ kọjá ojúgun tó bá yẹ pé Abdullahi ni ọ lóòótọ́ aṣọ rẹ o ṣòkòtò rẹ o kò gbọ́dọ̀ kọjá ojúgun shank tó yẹ jáde láyé aṣọ rẹ ò kọjá ojúgun dalaanu kí ló sọ ó ní la nasu ala tariq àwọn èèyàn ò ní kú lórí ìmànà wọn ò ní wọn ò ní yẹ kó lójú ọ̀nà mọ̀tẹ́bẹ̀ ọ̀lẹ́sàr lópin ìgbà tí wọ́n bá ń fi tí wọ́n bá ní tẹ̀lé ojú pọ̀nà pé ok bójìṣẹ́ náà sàásàlà ń ṣiṣẹ́ ni báwọn sàbẹ̀ ṣiṣẹ́ ni bá ṣe gbọ́ yìí ni lópin ìgbà tí wọ́n bá ti ṣe báwọn wọ́n máa wà lójú mọ̀nà wọn ò ní ṣìnà. wọ́kọ́ ó tún wá fi kún pé kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ tó yapa sí bí àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣe gba nǹkan tí wọ́n ṣe é látọ̀dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi gbogbo àdádálẹ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀sìn ìṣìnà ni. wa in rahaha an-nasu hasanatan báwọn èèyàn bá ti ń rò wípé ọ̀dà kìí ṣe ń táwọn èèyàn ń rò kìí sóun lóyún òṣùwọ̀n tá a fi sùn wọn. ọ̀kọ́lá sahabi jalil abu darda abu darda radala anhu wọn náà sọ báyìí àmú ọ̀rọ̀ abu darda wà nígbà kan pé ó ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó fóun ní àwọn wàsíyà kan nínú àwọn wàsíyà yẹn ni wípé la tushrik billahi shay'an má fi nǹkan kan bọ́lọ́hún ọba wórogún kó o ṣe nǹkan kan tí èṣe bọ́lọ́hún ọba ṣe fẹ́ tàbí kó o fi wójú rẹ nǹkan kan àtọ̀sọ́lọ́hún ọba kó o sì torí nǹkan kan tẹ́yẹ̀ sí torí ọlọ́hún. ó ní wọlé kò tí ì ta àwọn rẹ́kítà kódà tí wọ́n bá ń kun ọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí tàbí tí wọ́n dáná sun ọ́ mọ́ gbà ó bọ́lọ́run ọba ṣe fẹ́ kó o ṣe nítorí ọlọ́run ọba ni kó o dẹ̀ fi ṣe gbogbo ohun tó ń ṣe ìbáàdà rẹ ọlọ́run ọba nìkan ni kó o fi ojú rí rẹ̀ má ṣe nǹkan tó yapa sí tọ́lọ́run ọba tọ́fẹ́. ẹni tó sọnù òníwàtí wàlídẹ́ bọ̀wọ̀ fáwọn òbí rẹ méjèèjì sí dáadáa sí walaw amaraka an takhruja lahuma min dunyaka fakhruj lahuma gbogbo ntọ́ ọba níláyé rẹ tí wọ́n bá ní àwọn ń fẹ́ mọ́ sọ pé wàhálà wọn pọ̀ o ọ̀dà ẹgbà gbogbo bẹ́ẹ̀ bá ṣe ṣe. tóbi bá lóun fẹ́ nǹkan tí èṣe tì ní ti zolomu àbòsí kìí ṣe wípé kò tí ní wọn ò ti fún un tó wọ́n sábà fẹ́ da gbogbo ẹ̀rú ẹ̀tọ́ ni kọ́mọ́ bóbi bá ṣe fẹ́ òjíṣẹ́ náà sallallahu ó pàṣẹ títí ní àwọn àwòsàn ẹ̀yà àsọ́lẹ̀ bíi mẹ́sàn àti kàṣíwájú kí ló sọ ó ní lẹ́ńtẹ̀dẹ́lẹ́mà àkọ́sítẹ̀lì bíi àfẹ́r ó ní sọnù lópin ìgbà tó bá yẹ pé gbogbo ohun tó o bá fẹ́ ṣe òun fi ìmọ̀nà ìtọ́kasí nínú ọ̀rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àti báwọn sàábé ti ṣe tó ń fi ń ṣe atọ́kùn ọ̀rọ̀ rẹ bá ń ṣe ṣe nì àlàyé nì bó ṣe rí nì lópin ìgbà tó ń bá ti ń ṣe lè ò ní ṣìnà kọ́lọ́mọdé àṣìnà. وقال أمير المؤمنين سيدنا عمر رضي الله عنه آه سيدنا علي إمام علي رضي الله عنه ọ̀sọ́ báyìí wípé law kana ad-din bi ra'yi tó bá jẹ́ pé ọgbọ́n orílẹ̀ yẹn fi sẹ̀sìn kófò tàbí bàtà tá a bá ṣàlùwàlá ká tó tẹsẹ̀ bọ́ àwa fẹ́ tálùwàlá ṣe àwa dé bí ẹsẹ̀ ó ní wọ́n ṣe ní ká ká fọwọ́ sómi kákan rọra fi pa orí bàtà wọn tàbí orí kófò ṣébẹ̀ la tẹ̀ mọ́lẹ̀ ni tá a bá ní ká fọgbọ́n orí gbé ṣé bíbi tá à ń tẹ̀ mọ́lẹ̀ lọ́yẹ ká ṣe kí ni ká fọwọ́ pa. ó ní tó bá yẹ pé ọgbọ́n orí là fi ṣẹ̀sìn ni lẹ́kànnà batinul khuffaini ahaqqu bil masi min zahirihima ìsàlẹ̀ kúfù tàbí bàtà lọ́yẹ ká panà kìí sókè rẹ̀ ṣùgbọ́n o walakin ra'aytu rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam ala zahirihi ma ṣùgbọ́n tí mo rí ni wípé òkè rẹ̀ ni òjíṣẹ́ ńlá fọwọ́ pa àjẹpẹ́ ntọ́lọ́wọ́ bá ràn bó ṣe ni ó ṣe so báwa ni ó ṣe ṣe nù. tọ́ba yẹ kọ́ gbọ́n orí la fẹ́ lò sí àṣẹ bíbí yá ń tẹ ìmọ̀lẹ̀ tá à ń fi ń tẹ̀lẹ̀ ló yẹ ká fọwọ́ pa ṣùgbọ́n rárá nítorí ìṣẹ́ńdọ̀ sàṣìlám fi kọ́ wa nígbà rárá òkè báyìí láàkàn fọwọ́ láfọwọ́ pa so pé mi náà ṣe ṣe ni lò fi yí pé bí wọ́n ṣe máa lò gbèsè ayé ni wọ́n gbé kí ni ìròrí tiwọn wọ́n ti bọ abẹ́ ẹ̀kọ́ ìmọ̀nà tọ́lọ́mọ bá fi ránjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam wọ́kọ́lá Abdullahi bin Amr bin As ta'ala Abdullahi bin Amr bin As ọ̀dẹ́rẹ̀ àná òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ń gbọ́ wípé gbogbo òru ni máa fi ṣe kí á mọ̀lẹ́yìn gbogbo ọjọ́ ni máa fi gbà o jọjúmọ́ ni máa parí Quran òjíṣẹ́ náà sàn sílẹ̀ àwọn àbọ̀ báyìí ni mo ṣe gbọ́ nípa rẹ̀ oníbẹ̀ òjíṣẹ́ náà ni sọ àwẹ̀ rẹ di. jọ́ kẹtàlá jọ́ kẹrìnlá àti jọ́ kẹẹ̀ẹ́dógún ó ní àrùsùlọ́lá mo lágbára jù bẹ́ẹ̀ lọ ó ní ọ̀dà máa gba ismail àti khamis ó ní mọ̀ lágbára jù bẹ́ẹ̀ lọ òjíṣẹ́ náà sàásán náà wá sọ fún yìí pé ọ̀dà máa gbà ní ọ̀kan kọ́ dákan sí bíi ti anabi dawud tóró ní inna nabiyya Allahi dawud a'badul bashar ẹni tó sin lọ́hùn ọba jù nínú ẹ̀dá ó ní anabi ọlọ́hùn ọba tí ń jẹ́ dawud sallallahu ala nabiyina wa alayhi ó ní lóru yóò sùn yóò jí yóò dìde kí tahajud yóò tún rọra sùn díẹ̀ kásùbà tó tó ìyí máa gba àwẹ̀ kan kọ́dá kan sí ni ó fún ẹ̀mí lẹ́tọ̀ọ́ rẹ̀ ó fún ara lẹ́tọ̀ọ́ rẹ̀ nítorí bẹ́ẹ̀ tó bá kojú ọ̀tá kìí kẹ̀rẹ̀ torí agbára méjèèjì ní bẹ lọ́wọ́ rẹ̀ tẹ̀mí àti tarapa nítorí náà ìwọ náà má jẹ́ ọkọjá eléyìí mo gbọ́ pé bó o ṣe ń ka kùránì ni má jẹ́ kó jẹ́ ẹ̀kan ní ogójì ọjọ́ ó ní ya Rasulullah mọ́ lágbára jù bẹ́ẹ̀ lọ. ọ̀dà ẹ̀kan lóṣù kan ó ní mo lágbára jù bẹ́ẹ̀ lọ ẹ̀kan níjọ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó ní mo lágbára jù bẹ́ẹ̀ lọ òjíṣẹ́ náà ni ọ̀dà ló ní agbára wà jù bẹ́ẹ̀ lọ ya Rasulullah títí títí tí tó fi di ọ̀kan lẹ́sẹ̀ kan ọ̀sẹ̀ kan o má jẹ́ ọkọ̀ já onímọ̀ lágbára jù bẹ́ẹ̀ lọ òjíṣẹ́ náà sàrà ju níjọ́ mẹ́ta lọ ni bá parí Quran yá ju ẹ̀ẹ̀kan láàrin ijọ́ mẹ́ta lọ kò ní gbọ́ yé tó òjíṣẹ́ náà sàrà lọ torí bí n ṣe ń wo yìí bí wọ́n ṣe fi hàn níyì o ọ̀pẹ̀ láyé tó o bá dogbo tán kíní tó o tẹra mọ́ yìí kò ní ṣe é ṣe mọ́ o ẹ̀sìn sì wẹ̀ níta lè mójútó ká máa kọ̀ntínú pẹ̀lú rẹ̀ òun lọ dáa jù ìbá kiri nínú àṣà ọlọ́run bá tọ́lá rẹ̀ ọ̀pẹ̀ láyé lóòótọ́ ó ní bó bá ṣe pò mọ̀ ni ìgbà tó jíṣẹ́ lọ́sà àṣìlám ń sọ fóun wípé kóun ọ bara lẹ̀ tó ń fún ní choice níwọ̀ntúnwọ̀nsì choice tó jíṣẹ́ lọ́sà àṣìlám lòun ò bá mú torí ogbó ti dé báyìí àwọn kìíní yóò ṣeé ṣe bóun ṣe pilẹ̀ rẹ̀ ní pilẹ̀ mọ́ kí ló sọ. So? ó ní mọ̀túndé bìdẹ̀ kan kan ò ní èèyàn ní dálẹ̀ ilẹ̀ dẹ́tẹ̀ mọ̀díyà bọ́n bá ń ti ọ máa jìnnà sójú ọ̀nà ó àti padà kò ní rọ̀ lọ́rùn mọ́ adùn òṣìnà yọ wọ polluted ọkàn rẹ yóò dọ̀tí ọ ọ̀bọ̀ ọkàn rẹ yọ máa gbádùn mọ́ àfitọ́ náà bá pọ̀ yọ lóko. wala nuzi'at sunna tí sunna téèyàn bá ti fà á yọ níbì kan téèyàn tẹ̀lé suna. ntọ́gbọ́ ẹkú sẹ́ni ọ máa jìnnà sódodo sí i torí pé kí ni ìṣìnà kan yóò ṣe atọ́kùn ìṣìnà míì. yóò wá máa ṣe ṣiṣẹ́ ń tẹ̀lé lọ tó fi jẹ́ wípé ọ wà á jìnnà sódodo kọ́lọ́ máa ṣètò abẹ́. now wa an abis látọ̀dọ̀ abis bin Rabi'a ọmọ Rabi'a qala ra'itu Umara bin Khattab ó ní mo rí Sayyidina Umar bin Khattab radiyallahu anhu yuqabbilu al-hajar ó ń kíìsì hajar al-aswad gbogbo èèyàn tába ti dé kaaba ẹni tó bá wà fún umra tàbí fún hajj kàmá tá a fi ṣe tahiyatul masjid tahiyatul masjid kò sí lórí wa straight wájú kaaba nìkan lọ níbi hajarul aswad tọ́ka sí tọ́ba lè kí sẹ́wọ́ kí sẹ́wọ́ tọba lè sọjáde sọ sọjáde tọba lè ṣe yẹn wà á fọwọ́ kàn wà á fi sẹ́yìn tọba lè ṣe yẹn wà náwó sí i nínú táwọn ẹni retán kọjá lọ tí wọ́n máa ń ṣe tí wọ́n fi lọ́tọ́ wà nù àsọ́lẹ̀ ni pé wọ́n ní aláàmà ń tẹ sàlám wọ́n mi ń kẹ sàlám tabarakta ya zal jalali wal ikram tí wọ́n ti rí kàába. kákìsì rẹ̀ ká òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní ẹnikẹ́ni tó kìsì tàbí fọwọ́ kàn fi sẹ́nu tàbí ó rẹ̀ ọkàn ọkàn sọ̀rọ̀ báyìí yóò jẹ́rìí gbé olúwa rẹ̀ ní gbangba ọjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmọ̀ pé ó ní ẹ̀tọ́ sí pé kí ọlọ́run ọbọ̀ gba ìpè rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ náà gbàtí Sayyidina Umar radiyallahu anhu tó déwájú rẹ̀ ó dì mọ́ ó kìsẹ̀ gbàtọ́ wá kìsẹ̀ tán kí ló ó ní dájúdájú èmi o la a'lamu annaka hajarun wàláhì òkúta ni ọ́ ó lè fi nǹkan kan kàyàn láburú ọ̀ọ́dẹ̀ lè ṣe ẹnìkan kan láǹfààní kí ló ń fi kọ́ wa ń bẹ̀rù látara ẹ̀kọ́ tó gbà lọ́dọ̀ òjíṣẹ́ náà sàásánà kí ni fi ń kọ́ wa tawhid ta ló lè fa burúkú yàn Allah ta ló lè fún yàn ní àǹfààní tó lè fún yàn láǹfààní Allah subhanahu wa ta'ala dájúdájú o ò lè faburú kẹ̀dá kankan o ò dẹ̀ lè ṣàǹfààní fẹ́dá kankan. wọ́n lè wọn àní ọ̀rọ̀ ètò Rasulullahi sallallahu alayhi wa sallam tí ìbá ṣe pé mo rí òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam yuqabbiluka ma qabbaltuka bí ìbá ṣe pé mo rí tó kìsẹ̀ wallahi ní kìsẹ̀. mo fi ṣe kíni mo fi ṣe ṣiṣẹ́ ń tẹ̀lé pẹ̀lú òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam gbogbo ntọ́ bá ti ṣe lèmi ń tẹ̀lé toró ń ló mọ̀nà òun la tọkùn wa lọ sínú ọgbà àlìjẹ́nà ẹni tó bá ti yẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ báyìí kí ni bo ní lọ wàláyé sàtífíkẹ́ẹ̀tì iná lọ́gbàdá ni ló fi sọ pé kullukum yadkhulul janna illa man gbogbo yín lẹ́wà àlìjẹ́nà àfẹnitọ́ba kọ̀ọ̀nù yín tọ́ba lòun ọ̀wà àlìjẹ́nà wọ́n ní fọkẹ́fà yaba ya rasulallah sallallahu alaihi wa sallam bó o lè yín ó ṣe kọ̀ pé òun ní wà lìjẹ́nà ya rasulallah sallallahu alaihi wa sallam ó ní manataani dakhala aljanna manataani dakhala aljanna wa man aba faqad aba man asani faqad aba gbogbo yín lẹ́wà lìjẹ́nà illa man aba àfẹ́ntọ́ bá kọ̀. wọ́n ní sẹ́nìkan ó kọ̀ ya Rasulullah bó lè yẹn ṣe kọ́rọ́ ẹ̀ sallallahu alayhi wa sallam ó lẹ́ni tó bá tẹ̀lé mi tó jẹ́ pé ẹ̀sìn o bó ṣe lò gbèsè ayé rẹ̀ ó fi mí ṣe ṣiṣẹ́ ń tẹ̀lé dakhala yóò wà al-janna. wa man ẹni tó bá yapa sí ojú ọ̀nà tèmi bó ṣe lò gbèsè ayé rẹ̀ faqad aba ó ti kọnu kí ló Ọlọ́run bá sọ ó ní qul in kuntum tuhibbuna Allah tọ́ ẹ bá fẹ́ kọ́lọ́run ọbọ̀ fẹ́ràn yín tẹ́ bá fẹ́ kọ́lọ́run ọbọ̀ fẹ́ràn yín fattabi'uni sọ fún ọ yí pé kí wọ́n tẹ̀lé o yuhibbukumullah Ọlọ́run fẹ́ràn o wa yaghfir lakum dhunubakum yóò darí gbogbo ẹ̀ṣẹ̀ yín jìn ẹni tọ́lọ́hún ọba bá dárí ẹ̀ṣẹ̀ jìn bẹ́ẹ̀ tó dẹ̀ fẹ́ràn kí ni àlùjánnà eléyìí ló fi jẹ́ pé gbogbo ògbà gbogbo nǹkan téèyàn bá ń ṣe ọkàn dandan kéèyàn bó olùjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣe ṣe ìtọ́ fẹ́ dáwọ́ léyìí tó bá jẹ́ pé òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ wà láyé ni bó o ló ṣe ṣe bó o làwọn sàbẹ̀ ṣètò ọ pàtàkì lópin ìgbà tó ń bá ti ń ṣe nǹkan rẹ báwọn òní ṣìnà òní ṣìṣe. qala khalifa al-adil khalifa al-adil khalifa olódodo ẹni déédé kì í ṣe sàádé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam bọ̀ torí ìgbìyànjú tó ṣe lórí ìtẹ̀lé ìfi òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ṣe títẹ̀ tẹ̀lé tí wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ bí ìgbà tó jẹ́ pé sàábé ni kódà wọn ni òun ni khalifa alkhamisa òun làárọ̀ lé karùn-ún fojìṣẹ́ náà sallallahu alayhi wa sallam tani umar bin abdul aziz rahimahullah rahmatan wasa na kí ló sọ ó ní qif haythu waqafa alqawm ibi wọn bá dúró sí òun ni kò dúró sí àwọn sàbẹ̀ òjìṣẹ́ náà sallallahu alayhi fa innahum an ilmi waqafu torí ibi wọ́n dúró sí wọn. wọ́n dúró síbẹ̀ ni pẹ̀lú ẹ̀kọ́ ìmà òye tí wọ́n gbà látọ̀dọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọn kàn dúró síbẹ̀ lásán. a bá sọ pé a wọn là gbọdọ̀ kírun ní tẹ́ o àbí a gbọdọ̀ kírun ní tẹ́ o gbàtàrí wípé wọ́n kírun sí Aisha radhiyallahu anha lára àti Umu Salama ní Bakia itẹ́ itẹ́ Madina àjẹ́ pé ìrun tí wọ́n ní ká mọ̀ kí ní itẹ́ àjẹ́ pé ìrun wákàtí márùn ni kìí ṣe ti kíni kìí ṣe ti janaza ìmáàmù sunna rahimahullah rahmatan wasi'a ìmáàmù Ahmad ibn sọ pé sunna ìrun ti janaza ní ara súnà rẹ̀ ìkákì ní tẹ́wà ń bẹ̀ ló fi ló fi sọ báwọn bí ìbá tí wọ́n ṣe ń a n ta gbọ́ irun o a kì ní tẹ́ kí la ṣe a ṣe ìtìláàkù rẹ̀ bọ̀tí tí wọ́n ṣe ń kí ló ṣe fún wa ó mú taksisu wá wípé ẹ̀ẹ́n yàtọ̀ sí jẹ̀nàza ó ní ibi tí wọ́n bá dúró sí. Si, torí ńgbà wọ́n fi kírun Sayyidina Abu Huraira radiyallahu anhu òun ló lé ìdí irun àwọn sàbí jàǹkàjàǹkà yòókù náà wọ́n tún wà ń bẹ̀ yàrá pé àti tásí gan ọkọ̀kọ́ ọ̀yẹ̀rà ọ̀tún ààrẹ yẹ̀ wò pé bolo ti ń bọ̀ náà fi kẹ́fù ojú sùnùkùn òun ni wọ́n fi ṣe tí wọ́n ṣe ni wọ́n fi dúró lórí rẹ̀ wọ́n hun alákàṣe àkànà akwa ìsísọ lójú tí ì ṣe ọ̀nà kẹ́pẹ́ bọ́nà sì rí nìyí wọ́n lágbára lórí ká ṣíṣọ lórí òun ká sọ pé bódòdó sì rí nì ju anybody lọ wọ́n fọ́ọ̀dù làwùkánà fi hàn áhàrá tọ́ba pé nǹkan kan lọ́lá ju nǹkan kan lọ àwọn ni wọ́n mọ̀ ju gbogbo èèyàn lọ. fọlá in kultum hadatha ba'dahu fama ahadathahu illa man khalafa adiyahu. tẹ́ ẹ bá sọ pé ah lẹ́yìn ìgbà wọn lọ tán oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ tó bá ti yapa sí tiwọn ó ti yapa sí ìmọ̀nà. wa raghiba an sunnatihi n tí ó yapa sí ọ̀nà wọn yẹn sì wẹ̀ ó ti gbé ojú ọ̀nà súnà ó ti gbé jùlẹ̀ wàlọ́kọ́dí wọ́sọ̀fù mínú ma yẹ́sù wọ́n ti ṣe àlàyé n tó fún yẹn tó fi yẹn lọ́kàn balẹ̀ wàtàkàlẹ́mù mínú bí ma yẹ́fì wọ́n sọ̀rọ̀ lórí gbogbo nǹkan.